ètò yín ètò wa ògo ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ́níkéjì àpòsù orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter ẹ wo nígbà tásìkò wúyè bá tó máa pè yín kì í ṣe ilé ìtẹ̀mákẹ́sẹ̀ sára ògiri tẹ̀mádédé bá wà ní patio rárá ìyẹn kọ́ ẹ ṣùgbọ́n ẹ fọkànbalẹ̀ nígbà tásìkò ìwúyè bá tó ẹni tó máa ṣalága ọjọ́ yẹn gan mo ti mọ̀ ọ̀gbẹ́ni bísí olúkòsì ní ìjọ yẹn a máa pè wọ́n ní evangelist prophet dr sina apostle bísí olúkòsì àwọn ló máa jẹ́ ẹ ló máa jẹ́ chairman lọ́jọ́ yẹn ẹ fọkàn yín balẹ̀ nítorí pé òní adùn gbọ́ngbọ́n akán sí kí n tó fi ojú ìránṣẹ́ ọlọ́run yìí hàn wá ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ jẹ́ ká lọ sínú ẹgbẹ́ mátà ẹ jẹ́ ká lọ wo bó ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún yín wípé kílẹ̀ yín ṣe nínú ìjọ yín tẹ́ fẹ́ kí wọ́n fi hàn lórí ètò Ògo Ìgbàlà tàbí àwọn ìpolówó tá a bá ní a máa fi hàn ẹ jẹ́ ká kàn jẹ́ ká jọ wo belenja nínú àwọn nǹkan tí wọ́n ṣe nínú ìjọ yìí nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí ń tẹ̀síwájú ìránṣẹ́ Ọlọ́run ti wà nínú ilé iná ọ̀rọ̀ agbára tí wọ́n bá ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run ó kú síbẹ̀ ó pọ̀ síbẹ̀ bíbélì sọ nínú ìwé mátí oníkù kọ́ wọn bí àwọn akọ̀wé oníṣùgbọ́n ń kọ́ni tàṣẹtàṣẹ ẹ yẹ kí n kọ́kọ́ fìyẹn hàn yín náà ká wá wẹ̀ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ẹ má yí kúrò ń bẹ̀ o ẹ gbádùn ògo ìgbàlà tààrọ̀ ìpẹ̀lú ṣògo rẹ̀ nìkejì aláǹpadàbọ̀.